السلام عليكم ورحمة الله وبركاته تتواصل قراءتنا في كتاب رسالة الإمام ابن أبي زيد القيرواني رحمه الله وقد, نب... بدانا في باب البيوع وما شاكل البيوع تواصلنا أو توقفنا عند قوله رحمه الله ولا يجوز طعام بطعام إلى أجل كان من جنسه أو من خلافه كان يدخر أو لا يدخر أفني فعلا أبا أترى عليكم إكاء إجاز fún aṣáájú wa ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa sallam àánú ọlọ́run ọba àti ìyọ́nú ọlọ́run ọba kó máa bá àwọn náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sán ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ títí di ọjọ́ ẹ̀san. sọ́ra tí anka kò ń tẹ̀síwájú ibi tí a ti sùn lánàá àná ni qawluhu rahimahullah azun wala yajuzu ta'amun bi ta'amin tàbí kó jẹ́ pé qablahu la yajuzu al-jinsu minhu bi jinsihi illa mithlan bi mithlin yadan bi yadin. ولا يجوز فيه التأخير أقبلت ولا يجوز فضة بفضة àgbọ̀dọ̀ta sílfà pẹ̀lú sílfà bákan náà gold àti gold tá a bá fẹ́ fi wọ́n pààrọ̀ ara wọn èyí tá ń pè ní money exchange tá a bá fẹ́ fi wọ́n pààrọ̀ ara wọn ó gbọ́dọ̀ jẹ́ mislambi mislin yẹdan yẹdin dáàbí pé ní májẹ̀mú méjì gbọ́dọ̀ pé síbẹ̀ kí irú kátàkárà bẹ́ẹ̀ kó tó jẹ́ èyí tí ó tọ́ nínú sẹ̀ríà àkọ́kọ́ ni wípé wọn ò jura wọn lọ ẹlẹ́ẹ̀kejì ò gbọ́dọ̀ jẹ́ fi májílísì ala ni pé nígbà tí níbi tá a ti jọ wà tá ti jọ ń ṣe ìdúnadúrà òun náà ni tàbá kẹfì ní ìsìnmájàmú méjì nù nítorí pé ní ìtàhàdà àlùjẹ́nsù ọ̀sìnfù jíǹsù wọn ìkan náà ni fíbọ̀ àti fíbọ̀ sínfù kan ni wọn jíǹsù kíyàmù àlùmùtìláfàtì náà ni àwọn méjèèjì ni pé àwọn nǹkan tí a fi ń ṣe ọrọ̀ ajé tá à ń ná lówó òun náà ni eh, fíbọ̀ tó fíbọ̀ yálà fíbọ̀ yìí tá a ti sọ ni tó padà máa di dirham lẹ́yìn ìgbà tá a bá ti ẹ̀ mú owó látara rẹ̀ owó tá a bá mú ní jẹ́ dirham ló ti pilẹ̀ rẹ̀ gangan ni ọ̀nì tó bọ̀ yálà owó ni àbí kì í ṣe owó. bákan náà gold àti gold gbogbo ní tá a bá fẹ́ tà nínú àwọn ìran nǹkan tí rìbá wọ̀ tó bá yẹ jẹ́ pé ní fámìlì kan náà ni wọ́n ìní pé irú kan náà ni wọ́n àwọn ayé wọn gbọ́dọ̀ jura wọn lọ sáyẹ́pẹ́ ní rìbá nínú bẹ́ẹ̀ nínú kátàkárà ara fi pààrọ̀ nǹkan ni ara fi pààrọ̀ ara wọn àti sọlá náà wípé rìbá nàṣíà òní rìbá dùyóòn rìbá tí máa ń wọ àlékún tí máa ń gun orí owó látara wípé àyáwó àyáwó yóò sì pẹ́ ká tó dá padà lẹ́yìn ìgbà tí àkókò tá a sọ pé àdáwó padà bá ti lọ tán ẹni tí ń bá ń gun orí owó yálà ó ti lọ àbí kò tí ì lọ gbogbo owó tí wọ́n pẹ́ ní abáyá tí nǹkan kan bá ti ń gun orí rẹ̀ láì mọ ìdí àfọlànà ìpẹ́ ní rìbá nù ìdí tí ń gun orí rẹ̀ nínú kó jẹ́ material value ni pé n tó le di owó àbó òun gangan lówó rìbá nù àbí kó má jẹ́ moral value n tí èyí ṣe owó ẹ̀xídìmá ni bíi sáfíìsì pé mo lágbájá ó yá lágbájá lówó ẹni tá a yá lówó ni pé one thousand tó yá yóò di one thousand one that one hundred naira tó lé lórí àwọn àfikà lè ṣàlàyé ń bolo ti wá bá a bá ti lè ṣàlàyé ẹ̀ ní ìtísẹ̀rẹ́ ọgbà àlékúnnù rìbánu material value abẹ́ni tó yá lówó sọ pé ok yóò yá ní one thousand àmọ́ yóò wá sáré bá ọ lọ gbé ọmọ ní skul ìlọ gbé ọmọ ní skul ìdá nítorí pé ó fi ṣe kọ̀ǹdíṣàn wípé kóun lè bá ìyá ní owó irú kọ̀ǹdíṣàn tó àtàkì mọ́ ìyàwó náà rìbá ló ná o ká má máa rò wípé àlékún tó bá ti gun orí owó tó jẹ́ pé ní material value nìkan ni rìbá torí pé ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá sọ wípé ní kúlù kọ́rùbín jarra naf'an fahuwa riba gbogbo gbà tá a bá ti ń yáyàn lówó tá à wá tún ṣe àǹfààní kankan látara nítorí pé a yáyàn lówó ni ìbáà jẹ́ àǹfààní owó yìí tún jẹ́ ìlékún àbí àǹfààní pa abẹ̀yàn níṣẹ́ rìbá náà ni ó máa jẹ́. bákan rìbá dénú nù ìbápa yáyàn lówó àmọ́ rìbá àlùbọ̀yò rìbá àlékún tó lè ṣẹlẹ̀ níbi kátàkárà òun tí wọ́n ń sọ yìí èyí tó ní kátàkárà òun ọkùtórìs méjì wáyé pé ní àwọn nǹkan tá a ti kàkà ilẹ̀ lánàá mẹ́fẹ̀ẹ̀fà azáàbù bìzáàbì wàlùfẹ́bọ́tù bìfẹ́bọ́tì wàlùbúrú bìbúrí wàṣẹ̀ẹ́rù bìṣẹ̀ẹ́rì wàlùmílíhù bìlmílì wàtàmùrù bìtàmùrù gbogbo àwọn ìran mẹ́fẹ̀ẹ̀fà yìí ọ̀nà ń pè ní àjìnásù rìbáwíyà àwọn rebatable items ni wọ́n bàbá tà wọ́n tá a fi wọ́n pààrọ̀ ara wọn ó ní májẹ̀mú lóògùn bàtà bá ti ń fi ìran kan pààrọ̀ ìran kan a gbọ́dọ̀ wípé nǹkan méjì ń la mójútó ni wípé ní wọn ò gbọ́dọ̀ jura wọn lọ ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ provide méjèèjì lẹ́yìn tí wọn ò jura wọn lọ́hùn ká sì deliver rẹ̀ ní ibi tá a ti ń ṣe ìdúnadúrà lápèjúwe ìyẹn fẹ́ exchange náírà pẹ̀lú náírà wọn ni pé okay ẹnìkan ní owó náírà tuntun ẹnìkan ní owó náírà àkówórí that's one thousand naira new note uh, sorry old uh, note wọ́n fẹ́ fi pààrọ̀ one hundred naira um, note denomination hundred naira so one thousand naira gbọ́dọ̀ jẹ́ ten denominations mẹ́wàá mẹ́wàá one hundred naira lọ́nà mẹ́wàá tuntun sí ni so tuntun àtàkówórí pẹ́ẹ́pẹ́ náírà kan kan náà ni àwọn méjèèjì kò gbọ́dọ̀ jura wọn lọ tàbátá ní pípa tẹ́lẹ̀ ti tuntun tẹ́lẹ̀ ti rírí so eléyìí tó rírí yìí one thousand rẹ̀ yóò máa equivalent sí nine hundred naira tuntun rìbá nù àfi sápẹ́ ní hundred naira tó dín a lè defend rẹ̀ yìí ni pé a lè ṣàlàyé kí ló fà á tí hundred naira tuntun fi di àti one thousand naira note tuntun tó fi di hundred naira tí o fi pé fún àpèjúwe kánikókè ibi tá a ti lè gbà bóyá ń tí tó hóldi one thousand naira tuntun one thousand naira náà ló hóldi ẹni tó fẹ́ ra ni kó ń fẹ́ ra one thousand naira òun mú àkówórí lọ́wọ́ hóldi ọ̀tọ̀ tó rọ́tọ́ ní tuntun lọ́wọ́ ní kúgbà tó ń lọ tó ń lọ withdraw rẹ̀ òun gun ọ̀kadà fifty naira lọ òun sì gun ọ̀kadà fifty naira bọ̀ òun ó sì gba owó ọ̀kadà òun ìnáyìí nígbà òun nísìnyí ó ti kúrò ní farufu ó ti kó ní pé àìsí mo sí ọ ti kó ń bẹ mo lọ bá ọ sẹ́wó wá nù mo lọ bá a sẹ́ owó wá ònù so owó tó gbà nísìn owó kógun ọ̀kadà lọ ogun ọ̀kadà bọ̀ òun ló gbà so tuntun ti bẹ́ẹ̀ láti pé a ti kó ní báàbù sọ ó ti kó ní pé bẹ́ẹ̀ ò záàbì dè záàbì àwọn náírà dè náírà àpèjúwe kanu àpèjúwe nínú nǹkan tí kì í ṣe owó gẹ́gẹ́ bí oúnjẹ lọ́nà múdù pẹ́rẹ́gì kan ráìsì tá a bá ta pẹ̀lú pẹ́rẹ́gì ráìsì míì pẹ́rẹ́gì kan pàtó pẹ́rẹ́gì kan ni àwa lè ní wípé imported rice lélẹ́yìí eléyìí ráìsì tápà kan wá ní pé ráìsì tápà àgbà tó máa ń lòkúta ẹ mú pẹ́rẹ́gì méjì ká fi pààrọ̀ pẹ́rẹ́gì kan imported àníkà kí lórúkọ eléyìí wọn ní ìrẹsì ni kí lórúkọ eléyìí ìrẹsì ni ìrẹsì ni ìrẹsì ń jẹ́ t'amẹ́ríkà ni ti pápá ni ti kótọ́nù ni ti gbónú ni báyìí pé ìrẹsì náà ni òun kò gbọdọ̀ ju ara wọn lọ ìtumọ̀ eléyìí ọ̀nà. wọ́n wá ní wípé wàlúfẹ́bọ̀tù bìzáàbì rìbán ilá yẹ́dán bí yẹ́dìn kákèsí o nísìnyí tàkọ́kọ́ ni pé fíbọ̀ bí fíbọ̀ záàbù bí záàb náà àti wá bọ́ sí fíbọ̀ àti záàb afẹ́ fi pààrọ̀ sílfà àwọn méjèèjì náà ló fún gbàgbé pé ní wọ́n wà nù kàtígórì àwọn rebatable items báàbà tí wọ́n pààrọ̀ ara wọn rìbá lè wọnú ara wọn náà ní kàlà fẹ́ fi pààrọ̀ ara wọn àmọ́ ní táàkà ké nínú eléyìí ni pé nínú nǹkan méjì tá a máa ké sí nígbà tá a bá ń fi náírà pààrọ̀ náírà now a fẹ́ fi náírà pààrọ̀ rìẹ́l owó làwọn méjèèjì fámìlì owó náà làwọn méjèèjì but àwọn méjèèjì yàtọ̀ náírà ó yàtọ̀ sí royal royal ẹsẹ̀gbẹ́ náírà fanibẹ́ ní sẹ́ pé wà fi bọ́tò bí záàbì rìbá àwọn náà rìbá lè wọ̀ wọ́n in tí ò ní jẹ́ kí rìbá wọ̀ wọ́n ni pé yẹ́dán ìyẹ́dì kí ló kún bẹ́ẹ̀ nísìn mithlan bí mithlan ti kún bẹ́ẹ̀ yìí ni pé tamasulu àtàsáwí equality ti kún bẹ́ẹ̀ kó wọn lọ ló ń kà kó wọn ní quantity ó ti kún bẹ́ẹ̀ nta àbámójútó nísìn ni pé ní agbọ́dọ̀ mẹ́rin gbọ́dọ̀ wà deliverable eh, ní nínú májèlésùlà akéde ẹni tí ó fi ríálì pààrọ̀ eh, náírà gbọ́dọ̀ jẹ́ pé ní within the same kìtìn ni òdì méjì wá ní wàtò àmù ní ẹlẹ́fọ̀bọ̀ọ̀bẹ gbogbo tí ń jẹ́ ìran oúnjẹ oúnjẹ ìbáàjẹ́ ọ̀bọ̀ọ̀bù ni ọ̀bọ̀ọ̀bù náà pín sí méjì àwọn fẹ́ pé ní zawatu eh, sanabila ń bẹ fẹ́ pé ní oníṣirí ni wọ́n gẹ́gẹ́ bá ṣe sọ lánàá oúnjẹ ni àwọn tó jẹ́ wípé ní zawatu agláàfì ni bí ìgbàdo oúnjẹ ni àwọn kàpẹ́níyà gẹ́gẹ́ bí ẹ̀wà gẹ́gẹ́ bí ẹ̀pà oúnjẹ làwọn náà wà síbù ìhà àti àwọn tó jọ wọ́n mímọ́ yùdáhàrú mìǹkótín àwọ̀ ìdáàmì. so sí gbogbo oúnjẹ náà wà nínú gbogbo oúnjẹ tá a bá ti lè pèsáàfù yìí ni pé tá a lè kíìpù tá a bá kórè rẹ̀ lọ́dún yìí a lè kó sínú àká àkànní granary nǹkan tá a máa ń kó oúnjẹ sí títí di ọdún túbọ̀ tí ò sì ní bàjẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ọba gbogbo tó bá ti rí bẹ́ẹ̀ ni pé ní láyẹ̀ júùsù aljinsu minihu bijinsihi illa mithlan bimithlin yadan biyadin gẹ́gẹ́ bá ti wí níbi náírà àti náírà bẹ́ẹ̀ náà ni tàbá ti fẹ́ ta ìran oúnjẹ tó pé kankan náà ni wọ́n ẹ̀wà àti ẹ̀wà ráìsì tápà àti ráìsì amẹ́ríkà eh, ẹ̀wọ́ olóyin àti ẹ̀wọ́ oníyọ̀ so gbogbo àwọn eléyìí wọn ò gbọdọ̀ ju ara wọn lọ ó sì gbọdọ̀ jẹ́ pé níbi tá àtijọ́ ń sọ̀rọ̀ òun náà ẹnìkan wọ́n gbọdọ̀ fọyín pé ní òkè ẹ̀wọ́ mo fẹ́ ra ẹ̀wọ́ olóyin ẹ̀wọ́ oníyọ̀ yìí àbí ráìsì tápà yìí fẹ́rẹ́gì méjì so pẹ̀lú ògbọ́lọ̀ lọ́la èyí padà wá san owó nítorí òsì fi sanwó náà ní fẹ́rẹ́gì méjì ìfẹ́ ara eléyìí náà sọ wípé kò sí yẹ́dẹ́n ìyẹ́dín níbẹ̀. wala yajuzu fi ta'khirun gbàṣán náà lásán nísìnyí báà náà ni wípé ni a lè dìlé dìlívírì pé amúpẹ́rẹ́gi méjì ráìsì tápá àní pẹ̀lú ògùn ọlọ́run ọba lọ́la ìbọ̀ wá san pẹ́rẹ́gi méjì ráìsì tápá padà àmì ní owó àmì nísìnyí tàmásòlù mbẹ́mbẹ́ wọ́n ti dédé ara wọn pẹ́rẹ́gì méjì àti pẹ́rẹ́gì méjì bọ̀ sígbà tí o ti jẹ́ yẹ́dá ǹdí yẹ́dí o ti di lọ́yìn pé wà láyà júùsù fi hí tàkìrùn násàánù tó tó tó àti pé gbogbo ohun tí tàfábùlù ọba ti gbogbo ohun tí nàṣà ọba ti tọ́ ń láyà júùsù fi tàfábùlù níta àbá ti lè dìlé ìbáàbí àwòlá tó a lè jẹ́ kí ó vérì síra wọn. kọ́ọ̀lá rahimahullah wà láyà júùsù tọ̀hámún bí tọ̀hámín ìlà ajalin a lè fi oúnjẹ ra oúnjẹ káyọ̀ tó kè náà làpèjú ìta wá nítorí pé a dìlífà oúnjẹ pẹ́rẹ́gì méjì ká ní tó kè wọ́n á padà wá di dìlífà pẹ́rẹ́gì oúnjẹ méjì lọ́la á padà wá mú pẹ́rẹ́gì oúnjẹ méjì wá ní ọ̀la eléyìí ò tọ́ eléyìí wá ní kákèsí káànà min jinsihi aw min khilafihi ìbá jẹ́ fámìlì kan náà gẹ́gẹ́ bí ẹ̀wà àti ẹ̀wà àbí wọn èsì ẹran kan náà gẹ́gẹ́ bí ẹ̀wà àti ráìsì káwa mú pẹ́rẹ́gì ráìsì kan lónìí ká ní pẹ̀sọ̀ pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba owó tí tá a fi rà náà ní pẹ́rẹ́gì ẹ̀wà lọ́la láwa mú ẹ̀bùn kọ́mọ́jọ́la ẹ̀ pé ní mú bọ̀ nísìnyí lọ́kábọ̀ so ìyóhun tààkérò nù láyé ìjúzù pàámú ìlà ajalin káàna min jínsì aw min khilafi ẹni káàna mimma yudakharu aw la yudakharu ìbá jẹ́ pé ní nǹkan tá a máa ń kó pamọ́ ni àbí nǹkan tá a máa yìí kó pamọ́ káwá ní tókè ẹ̀ẹ́nú nǹkan tá yìí kó pamọ́ òun náà ni apple wà àbí mango àní tókè o ten kilo of apple ẹ̀bá mu èyí mú owó rẹ̀ bó wà ní ìsìn tọ́sí wàá mú dé ó tó mú ten kilo of apple èyí ò tọ́ torí pé ìlà ajáde nù ó ti ó di ilé rẹ̀ àbí ten kilo of apple ó gba ọ̀rùn lóra wá ibìjọ́ kejì ló fẹ́ẹ́ wá mú ten kilo ọ̀pọ̀ àìsàn wá so even though rice nǹkan tá a máa ń kó pamọ́ ni àmì eléyìí náà rìbá ó wọ̀ ìdá gbogbo rìbá nàṣíà ni pé rìbá tàkìrì káàdì lè delivery tó ń wọ ń wọ gbogbo owó ó sì ń wọ àwọn nǹkan oko eléyìí náà níyàtọ̀ tó kájú pé ó ní àlàyé tó wà láàrin àwọn nǹkan tó jẹ́ rìbá qala wala ba'sa bilfawati walbukul walbukul wa ma la yudakharu ìtọ́sọ ní ìsìn náà ló àlè ẹ̀dìlé tágbé kàwá ní ìsìn káníká mú àwọn àpò oúnjẹ san ara lọ́la yìí wọ́n tọ́ orúbọ̀t kò sí láì fi o láti láti ra pàwákì èso ídà èyí tó ti gbẹni àbí èyí tí ò tí ì gbẹ bákan náà ni bokol àwọn iṣu yálà iṣu ẹgbẹ àbí iṣu tútù wàmálà yóò dákàrú àti gbogbo àwọn nǹkan míì náà fẹ́ pé ní kò ṣe é preserve wá lè kó wọn pamọ́ ó ní lábáṣà jìyí yìí ni pé yẹ̀júùzù bẹ́ òun wọn mú tàfà bìlà a lè tà wọ́n kó jura wọn lọ a lè tà wọ́n tí ó jura wọn lọ so a lè mú tòfà káfíra ọ̀sán so tòfà one kilo a sì ten two kilo bákan náà ni iṣu àti àwọn nǹkan tí àti tí ò ṣe kó pamọ́ mùtàfáàbìlà àwọn lè jura wọn lọ ni pé quantity wọn kò ní máa mátà kọ́ọ̀là wà ínkànnà min jinsin wàhídìn kódà láì pé ní kankan náà yìí ni pé ní apple versus apple iṣu versus iṣu ewédú versus ewédú nǹkan bí wọ́n ti wọ́n ṣe pèfáàpù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé kò sí láìsí wọ́n lè jura wọn lọ apple one kilo àlefẹ́ra apple two kilo àpèjúwe isu one kilo àlefẹ́ra eh, two kilo wàmá láyò dákàrò àti àwọn ọmọ nǹkan tó pé ní kò sókò pamọ́ kódà wà ní kánà ní jíǹsì wà ìrìnkà pé ní jíǹsì kan náà ni wọ́n bọ́t bọ́t kan láti make sure wípé ní nasa láyé kọlù ọgbọdọ sí rìbá nasa ń bẹ ìtọ́ náà pé ní rìbá nasa ẹwà akpami rìbá alfabel kúlù rìbá nasi a kúlù mà yàhùrùmù fi nasa yàhùrùmù fi. كل ما يحرم فيه تفاضل يحرم فيه نسب وليس كل ما يحرم فيه النساء يحرم فيه التقابل نعم so, هذا عندنا في المذهب آه عند الحنابلة هذه نو kò sí tó fàtàrà yìí pé ní ibi tí ìṣèláàfù ti ṣẹlẹ̀ gbogbo asọ́lá náà pé àwọn ìran oúnjẹ kí ló ń fà lẹ́pẹ̀ bàtà asọ́lá náà àti clear wípé àwọn tó jẹ́ zab àti gold níbẹ̀ ètò ìrìnlẹ̀jù ni pé ntí ìbáfihàn wọn ni pé àlàáínù àtàmàníyà yìí ni pé ìjẹ́ owó wọn yìí ń pélé à but àwọn tó kù ṣé ìjẹ́ oúnjẹ ni gbogbo nǹkan mẹ́rin tó kù àpò oúnjẹ ni wọ́n but àwọn oúnjẹ wọn yàtọ̀ síra wọn but common factor láàrin wọn ni wípé gbogbo wọn kóòtù ni wọ́n ń tà ń jẹ gbogbo wọn pátápátá ìdáhàrò nǹkan kópa mọ́ ni wọ́n but àwọn kan wáyé pé ní nǹkan àlejò fúnra wọn láì ṣe nǹkan mìíràn fún un àwọn nǹkan bẹ kò ṣe é jáde káfí nǹkan ní ìkù ìná ń pè ní table àbí tàwa bẹ́ẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí iyọ̀ ìyẹn ò lè dá sómi kó máa mọ́ bí gàrí kò pọ́síbù pọ̀tìrì bá ń wọ̀ so àwọn àfáàní pé ní gbogbo nǹkan tá a rí òun wọ́n ń rẹpírẹ́sẹ̀ǹtì ìran kọ̀ọ̀kan nínú oúnjẹ ìran kọ̀ọ̀kan nínú oúnjẹ ìran kọ̀ọ̀kan nínú oúnjẹ. sábà fẹ́ tà tọ́ọ̀mù nìkan ni àbí tọ́ọ̀mù máa lè dẹ̀kẹ́rẹ́ ndẹ́l màlìkíyà ṣé pọ́ọ̀mù àti wázínù àti kílò ni ipe lẹ́yìn kó jẹ́ oúnjẹ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí à ń scale àbí tá à ń wé yìí wọn padà àlàyé rẹ̀ padà máa wá inṣàlá ní ẹ̀ẹ̀kan rẹ́rẹ́. qala wala yajuzu tafadulu fil jinsi wahidi fima yudakharu min al-fawakihi al-yabisa fàwákì tó sọ ní ìsàkàtọ̀ wípé ní fàwákì ò àbí kó jẹ́ gbígbẹ ìtakà síwájú wípé ní tàfádùlù jáza níbẹ̀ tí èèbá ti ṣe ìnà sí à but nígbà tó bá pẹ́ tútù ni ọ̀tọ́ bá pẹ́ ní gbígbẹ bá ní láyà jùzù kí ló fà á ìyánu ẹ̀dására sáǹtì ìpè bá ti gbẹ ẹ̀yọ̀ dásáru kọ́ọ̀lá wà láyà jùzù tàfádùlù fìlìjínsì wáhìdì fi máa yọ̀ dásáru nínú àlẹ́ fàwákì ìyá àbí sátì. وسائر الإدام والطعام والطعام والشراب bákan náà ni gbogbo ohun tí ń jẹ́ ìran ewébẹ̀ ni àbí oúnjẹ ni tó bá tà àti gbẹ tó ti gbẹ tó a lè ẹ̀láyà jùsùfì tàfádùlù mọ́ wàhálẹ̀ jùsùfì nẹ́sà mm. láà láà láyà jùsùfì nẹ́sà pàápẹ́ ní gbogbo ohun tí tàfádùlù bá ti tọ́ ń bẹ̀ nẹ́sà ò but ó láìkìlẹ̀ kí nàṣà òótọ́ ni pé kí tafadúlò má tọ̀ ah, sorry ó láìkìlẹ̀ kí tafadúlò tọ́ but kí nàṣà má tọ̀ nàṣà gbogbo níta bá ti ní pé nàṣà òótọ́ ń bẹ̀ ṣíkè náà tafadúlò tọ́ but at times tafadúlò lè tọ́ kí nàṣà ó má tọ̀ àpètí nǹkan bí ni wípé ní nàṣà òótọ́ ṣùgbọ́n àti nàṣà òótọ́ ń tafadúlò náà lè kò lè tọ́ wàdìwà kàdálíkà sharab àti gbogbo nǹkan tá a mú juice versus juice drink versus drinki ilá máa wàdáwò omi nìkan náà ni so omi òun kò sí láì fi ń bẹ́ẹ̀ ẹ lè ta one eh, kilo bíi two kilo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ انتهينا من هذا قال رحمه الله وما اختلفت أجناسه من ذلك gbogbo ń tá a ti sọ síwájú yálà ìran owó ni zahabu wàlfẹ́bọ́ àbáwọn oúnjẹ wàmísáìrì ṣòbóòbí àtàwọn greens wàsímàrò àwọn èso èso támúrù èso ni kíkúnlẹ̀ èso obì lọ́dọ̀ wa níbí èso ni kòkó èso ni àwọn sèmárò nù wàtò àmì àti ìgbóhùn tí ń jẹ́ ìran oúnjẹ kọ́ọ̀là fàlábàṣàbí tàfábólú fàlábàṣàbí tàfábólú sí yẹ́dẹ́n ìyẹ́dì èyí ni pé ni yíyún tàfádólù ó lè yìí ni pé wọ́n lè jura wọn lọ wọ́n lè jura wọn lọ ṣùgbọ́n o kò gbọdọ̀ sí nàṣà òǹbẹ nìpe o gbọdọ̀ jẹ́ yadan ìyẹ́dìn so pẹ̀lú bó ṣe ń rìpítẹ̀ rìpítẹ̀ yìí nísìn yóò ti máa stíìkì sí mẹ́mórì wáyé pé ní nasa ó wà akọwà tòtàfàdúlù lọ pé a gbọdọ̀ máa dìlé nǹkan gbogbo tó bá ti ń jẹ́ ìran rìbá o nasa ò ní ká kọ́kọ́ mójútó náà but tafadulu the only condition fún tafadulu náà ni wípé ni, sápé ní a ní uniformity nínú family so tafadulu ní tọ́ nàtàwọn náà sì ní tọ́ ní gbogbo àti tafadulu bá ti tọ́ nàtàwọn tí wà sàǹbá yín tẹ kò tọ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn rẹ̀ so àwọn mẹ́wàá bá jẹ́ pé ní méjèèjì náà ni ò ní tọ́ nígbà míì gbà mí mi bẹ́ẹ̀ pé ní nàìjíríà nìkan ni ò ní tọ́ tàfádó ló tọ̀ so àti rúlọ̀ rúlọ̀ fúlọ̀ ni wípé ní gbogbo ọ̀gbà tó uniformity bá ti wà nù wọn méjèèjì ni ò láyé júùsù nasa wàláyé júùsù tafabulu náírà versus náírà láyé júùsù tafabulu wàláyé júùsù anasa náírà versus real láyé júùsù fi eh, nasa láyé júùsù fi tafabulu eh, ìgbàdo àti ìgbàdo kò gbọdọ̀ jura wọn lọ àti gbọdọ̀ dìlé ìkan ìgbàdo àti ọkà bàbà wọ́n lè jura wọn lọ but àgbọ̀rọ̀ dìlé ìkan fún kan wọ́n rí i pé ní nasau fi agilabula ọkọ tí láyà júzù wàlákìnnà àtàfàbọlù kọ́dí ẹ̀júzù ọ̀kọ́dí láyà júzù. قال ولا يجوز التفاضل في الجنس الواحد منه إلا في الخبر والفواكه والقمح. So, uh, ara rẹ̀ ní ètò ti tuntun òun náà ni eléyìí so pé wọlé àjú sàfábùlù fi jíǹsì wáhid tó bá ti lè papọ̀ báyìí sí mápẹ̀jú wa nísìn ìgbàdo pátọ́ sí ìgbàdo amápẹ̀jú ẹ̀ wá sorry ọkà àti ìgbàdo àmú àpèjú ẹ̀ wá tẹ̀nfí e, ilá fìlkúbọ̀ àyàfi pẹ̀ nínú fàwákì ràtọ́lẹ̀ kan fìlkúbọ̀ wàlfàwákì mùdákàrọ̀ àwògẹ̀rù mùdákàrọ̀ wàlkọ́mùhù wàṣẹ́yìnrù wọ́sọ́lùtò kàjẹ́nsì wà gbogbo àwọn eléyìí fámìlì kan náà ni wọ́n fámìlì kan náà ni wọ́n so kàwọn gbàgbé wípé tàfádùlù ó máa tọ́ nínú àwọn fàwákìwì ni pé àwọn fruit fruit alejura wọn lọ nígbà tán bá wà ní tútù àmọ́ tán bá ti gbẹ wọn ò gbọ́dọ̀ jura wọn lọ́nà mọ́ àti gbọ́dọ̀ dìlé wọn. قال رحمه الله ويحرم أوكي أو السلط كجنس واحد فيما يحل منه ويحرم ẹgbẹ́ gbogbo àwọn eléyìí ń fámìlì kan náà ni wọ́n ni àfẹ́ kọ̀nsídà ní tó tọ́ ni àbáfẹ́ kọ̀nsídà ní tí ò tọ́. kọ́ọ̀là wọ zẹ̀bíìbù kúlù húsìnfùn zẹ̀bíìbù ó ní èso nàbì tó ti gbẹ mo sábà fi sí ráìsì máa ń dùn bákan náà wà támúrù kó lò ó sínfún wahid gbogbo tí ń jẹ́ ìran támúrù pátápátá fámìlì kan náà ni wọ́n támúrù ajiwafu támúrù gẹ́rù ajiwafu a gbọ́dọ̀ wá mú támúrù tí ì ajiwafu pẹ́rẹ́gì méjì àti gba támúrù ajiwafu pẹ́rẹ́gì kan tó gbé kínní fámìlì kan náà ni wọ́n ẹyọ tamuru nàìjíríà santa tamuru nàìjíríà tamuru saudi tamuru kankan náà ni wọn pẹrẹgì kan ilé òun náà ni pẹrẹgì kan ilé náà ni sọ́yìn ti pé tànásì láyà ìdókòlù wàtàfàbólú láyà ìdókòlù. Njiko? Ha? Eh, riba no. Riba. riba no. Eh, naam. Cave so eh, gbogbo eléyìí pátápátá kákèsí ẹ̀júzù fi tàmásólù ọ̀yá àmọ̀fihì àtàfábólù so agbọ́dọ̀ ṣe ní yẹ́dẹ́n bí yẹ́dín ṣùgbọ́n àní ṣe ní kò gbọ́dọ̀ ju ara wọn lọ ẹ̀júzù bí wọn bá bọ̀ bá bẹ mùtàmásì lánì ọ̀yá àrùmù mùtàfábólù gbogbo àwọn kákàkálẹ̀ wàlùkẹ́pẹ̀ níyàtú. àwọn ẹ̀pà ni èmi ni erèé ni èmi ni ni gbogbo àwọn eléyìí náà àsùnáfù ni ẹ̀pà pásọ ẹ̀pà àwọn kan bẹ tá ń pè ní ẹ̀pà àwọn kan bẹ tá ń pè ní bòró tó bòró bòró ẹ̀pà náà ló tó tóbi báyìí so irú àwọn eléyìí nísìn àwọn yìí ń wọn ò ní jẹ́ fámìlì kan náà torí pé orúkọ wọn ó yàtọ̀ kọ́ọ̀là gbogbo àwọn táàkà kalẹ̀ àtúnáfún fèlbòyòrò tá a bá ń wà ní ọ́ndà chápítà kátàkárà àá kọ̀ǹsídà wọn ní pé ní kankan náà ni wọn. wàhtálà fàfi àkọ́ọ̀lù màálíkìn wàlámì yàtẹ́lẹ̀ kọ́ọ̀lù húfì zakat wọ́n ti níbi wọ́n ní pé fátọ̀ mọ́ màálíkì níbi àwọn ilé ní báàbù zakat méjì ni àwọn kan kọ̀nsídà àwọn wípé ní sẹ́ńfù ni wọ́n kan kọ̀nsídà pé wọ́n ṣe sẹ́ńfù kan náà wípé eh, gbogbo wọn ti kàkà lẹ́hìn fẹ́lẹ́tò tamuru pé tamuru ajiwa fò eh, sọ́rí tamuru ajiwa tamuru gẹ́rù ajiwa pé wọ́n ṣe kan náà so bina àlàzálì eh, pẹ́rẹ́gì méjì tamuru ò lè lè fi gba pẹ́rẹ́gì méjì sọ́rí pẹ́rẹ́gì kan ajiwa min qawlin torí pé báàbí bòyó fatọ mọ malik yóò yàtọ̀ níbẹ̀ ọ̀tẹ̀ eléyìí gẹ́gẹ́ bá ṣe sọ támúrù ní támúrù ń jẹ́ tó kò ní kò ní yàtọ̀ síra wọn. ẹ̀rí rẹ̀ òun náà sì ni hadith tá a kà fúnra wa ní àná ipò ń ṣe ọlọ́run ìkẹ́ ọlọ́run tọ́lá kó máa bá wọ́n gbé dàbínú wá bá ń ṣe ọlọ́run abẹ́rẹ́ pé àkólò támúrù khaybar hàkádá tí gbogbo dàbínú khaybar tá a mọ̀ kò rí báyìí wọ́n ni bẹ́ẹ̀ ni ya Rasulullah bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ní tá a máa ń ṣe ni wípé támúrò nígbà tá a bá wá dé a wà á lè gbé lọ́jà a wá lè bá ọjà wípé ní pẹ́rẹ́gì méjì támúrò ní ẹ̀ àwọn pẹ́rẹ́gì kan ti ṣe ọlọ́run ọlọ́run rẹ̀ kó máa bá ní pé o àyíǹgangan là ń pè ní èyí ti ti káyébàrò tẹ̀ ń gbé bọ̀ ẹgbẹ́ lọ́jà ẹ̀ wá tà wàṣẹ́rì bìsámánì yìí àjùwádà ẹ wá fowó rẹ̀ ra nǹkan tó bá ká tó bá lè rà nínú èyí tí tó dáa o. tọ́yì àmọ́ قال يختلف قوله في ولم يختلف قوله في الزكاة أنها صنف واحد pọ̀tí ní báàbù zaka ẹ má rà ipa àti ka ní gbogbo àwọn eléyìí òun wọ́n lè substitute ara wọn nìkan tó ní támúrù ajiwa tó ní támúrù amadini eh, tó ní támúrù kasimi tó ní támúrù eh, nàìjírí tó àwọn gbogbo ẹ̀ papọ̀ papọ̀ papọ̀ papọ̀ àwọn kí ni eh, gíráàmù kìlógíráàmù sí zaka wọ̀. Hmm? gíráàmù tí zaka wọ̀ pé àfẹ́sì nǹkan oko ó gbọ́dọ̀ tó how many kilograms kápẹ́ pé yes ìyàká ti ó ti wọ̀ ọ́. Hmm? No, you six hundred and hmm. twelve la fi fi kíní sí àpèjúwe pé àpò ráìsì báàgì ráìsì kọ̀ọ̀kan is fifty kg àti pé ẹ̀ńtọ̀ ń gbọ́dọ̀ ní ráìsì hmm. báàgì méjìlá àti eh, twelve eh, kilograms tó bá ti wá ní kíní òyò ń bẹ́ẹ̀. إذا فيما سقط السماء آه، عشر فيما سقط بمؤنى نصف عشر أصنع نعم قال آه، ولحوم ذوات الأرباع يرحمك الله ولحوم ذوات الأرباع من الأنعام والوحش صنف gbogbo sọ̀rọ̀wátò àrùbá dáàbà náà ń pè bẹ́ẹ̀ àwọn nǹkan tí ń fi ẹsẹ̀ mẹ́rin rìn tí ń fi ẹsẹ̀ mẹ́rin rìn gbogbo wọn pátápátá ẹ̀ síǹpù kan náà ni wọ́n ẹran ràkúnmí ẹran màálù ẹran ewúrẹ́ ẹran àgbò ẹran àgùntàn àti bẹ́ẹ̀ bọ́ni so àwọn àwọn zawatu alárùbáànù yìí ni pé bàyìmọ́tò laniham alibilu walbakaru wàlọ́gọ́nàmù gbogbo àwọn eléyìí sínkù kan náà ni wọ́n alẹ́ alẹ́ tà wọ́n alẹ́ tà wọ́n mùtàmáṣẹ́lán wàlákin yahrumu mùtàfàbìlà tó ń gbọdọ̀ ṣe déédéé ara wọn tó tún àti pé irú nìyẹn báwo mélòó ní sọ̀rọ̀ àyàn bẹ́ẹ̀ nísìnyí. irú rẹ̀ báwo ní sọ̀rọ̀ àyàn bẹ́ẹ̀ nísìnyí wípé gbogbo ọ̀sẹ̀ ń fò ní wọn yajuzu bẹ́rù ba'dihi bi ba'din mutamathilan wa yahrumu mutafadilan mutasawi mithilan bi mithilin so labasi ma taanu wala yajuzu tafadilan gbọdọ̀ jura wọn lọ nígbà méjèèjì ní bẹ́ńdùn tó bá sọ pé ní tafadulu èèwọ̀ ni ìmbábi aula nàìjíríà متى ما حرم ربا قبل يحرم ربا النسيئة ولكن قد يحرم النسيئة ولا يحرم تفاضل الحمد لله جزيت خيرا قال رحمه الله ولحوم الطير كله صنف بكنا نبوغبو آه، دواجن لايف ستوكس kọkẹrẹ kìíní ẹ kìíní ń pè kọkẹrẹ ni àbí ẹ léyà tó tó pé bọ́ìlà gbogbo àwọn àdàwájínú náà oríṣiríṣi ni wọn èyí tí ń yé dàbán èyí tí tí ń yé dàbán ǹjẹ́ irú kan náà ni wọ́n àbí kìí ṣe irú kan náà so àwọn akáwé pé náà wọn ò jọra wọn torí pé mànáfẹ́ òun ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ẹyẹ tí adìẹ tí ń yé látọ̀ tó yẹ pé ní kì í yé lè fẹ́ láti mọ̀náfẹ́ màkúsódà mìíràn so tọ́lá pé bẹ́ẹ̀ bàbá ní kákàṣẹ́ ìsìbá rò mọ̀náfẹ́ jẹ́ pé ní adìẹ tí ń yé sínfùn yìí tí èyí sínfùn a lè fi méjì ilé ká fi gba méjì ilé tí tí ó sì tọ́ tí ò ní máa jẹ́ rìbá bákan náà lùhùmù dàwá bílmà kúlìhà sínfùn gbogbo ẹran tí ń bẹ ní omi tẹ́pẹ́ ní omi ní ń gbé pàtàkì ẹja alákàn èdè eh, ìkọ̀ǹkọ̀ gbogbo àwọn eléyìí ohun tí ń fò ní wọn wà má tàwáládà min luhumil jinsil wáhídì min ṣahamin fahuwa kalahmihi gbogbo tó bá tún wá tún jáde látara ẹran kọ̀ọ̀kan tá à ń sọ yìí eh, wọn ò máa gba ìdájọ́ ẹran wọn ọ̀rá àpèjúwe ọ̀rá ẹran àgùntàn irú ẹran ìdájọ́ tí ń fẹ́ fún ẹran àgùntàn nínú ń bẹ ń bẹ ẹran ọ̀rá ẹran ewúrẹ́ irú ẹran ewúrẹ́ náà ni túmọ̀ ní pé mo jẹ́ pé ní a lè ta ẹran ewúrẹ́ pẹ̀lú ẹran ewúrẹ́ àfikọ́ jẹ́ pé ní mutamassilan bẹ́ẹ̀ náà ni àdàpà ọ̀rá ẹran ewúrẹ́ nì ẹ̀bọ̀tẹ̀ lè lẹ́ran ká ní pé ẹmú pẹ́rẹ́gi ọ̀rá méjì ẹ̀gbà pẹ́rẹ́gi sorry ẹmú kílò méjì ẹ̀ kò sí pẹ́rẹ́gi ẹran ẹ mú kílò méjì ọ̀rá ẹ fi gba kílò kan ẹran ọ̀tá ni pé ní ẹran kí ni ẹran ewúrẹ́ ọ̀rá kí ẹ̀ra ẹran ewúrẹ́ àti pé kò tọ́ kó jẹ́ one kilo of ẹran ewúrẹ́ àti one kilo of ọ̀rá ẹran ewúrẹ́. Is that ok Wàlbánu dálíkà sínfì bákan ni míìkì wọn wọn. one uh, kilo one litre àbí one kilo uh, eh, uh, eh, labanu uh, cow uh, cow milk wàrà tá a fún tá a fún sínú àgolo àbí náà ọ̀rá one kilo pẹ̀lú ẹran màálùú ìmọ̀rọ̀jọra wọn lọ torí pé jínsù kan náà ni ni wọ́n. bákan náà wàjúbùnùhù wàrà àpè míìkì la sọ lẹ́ẹ̀kan míìkì ni èyí tó ń lóṣàn júbùnù ni wàrà táwa ń pè ní chíìsì ní èdè òyìnbó wà sámánù hù kódà sámánù rẹ̀ eh, sámánù I think wọn náà ni eh, ṣaham nínú àgbọ̀ yìí títí wọn ṣẹ́ńfò ni so bihada azọ́nìntàmì bayani asunafi. فقال رحمه الله تعالى ومن ابتاع طعاما فلا يجوز بيعه قبل أن يستوفيه إذا كان شراؤه ذلك على وزن أو كيل أو عدد àwọn nǹkan تنتهي oríṣiríṣi ni wọ́n àwọn kan ń bẹ tó yẹ pé níta bá ti rà wọ́n n ò ní di fọ́dà eh, process kankan máa ná àtàrí sí i pé ẹ̀rẹ́ yàtọ̀ táàpù ní àbí eh, àbí a rẹ pé ní like a system computer ń bá pàtàkì àlàyé lẹ́yìn kò sápòjú níta ta eh, irú chairs chair àmọ́ ní kí n la fẹ́ ra àfẹ́ra chair one dozen days one dozen unani haka ba nika haka ok kíkún um, ni ara ìgbàdo ìgbàdo wọ́n béèrè pé garawa la fẹ́ rà ni àbí ìdajì garawa àbí ike ọ̀dà kan so àwọn kan ni àwọn kan wọ́n jẹ́ pé tá a bá rà wọ́n kò ní ìdí kíkà ẹni tó ra ilẹ̀ nísìn ẹni tó ra ilé nísìn ẹni tó ra àwọn yìí hùn tó àwọn yìí hùn tó nídìí nǹkan tí fún ilẹ̀ tẹ̀kọ́ ilẹ̀ náà nídìí measurement kí a gbèjò tẹ púrúlù sí so nǹkan ayọ́fà yẹn ni pé àwọn nǹkan mẹ́tẹ́ pé lẹ́yìn tá a bá ti dúnàádúrà pa fẹ́ ra àwọn tán ó nídìí ká tó ń wá ká wá dè kó pé òkè o ǹjẹ́ kìíní yìí pé àbí kò pé nǹkan tá a bá ti pòjì ẹ̀ báwọn ǹjọ́ pé àbí kò pé gbogbo tó bá ti ní ìdí confirmation wọn pè ní ìsìfáò ìsìfáò onídìí rẹ̀ so ordinarily tí a bá ti ta bá ti dúnàádúrà pa fẹ́ rajà ok mo fẹ́ ra nǹkan báyìí so wọ́n sì ti deliver rẹ̀ wọ́n ti deliver rẹ̀ akédù níbẹ̀ ó ti ó ti di akédù eh, mọ́bùrọ́mù àti perfect akédù but kò tí di binding contract ní pé kò tí ẹ kò tí ì bọ́ sí ọjà wọn tí ì bọ́ sí ọrùn ẹni tó rà pátápátá ó sì wà lákàtà ẹni tó tà títí ẹni tó rọ̀ wá dé òkè òkè ó yà jọ ẹjú pẹ́rẹ́gì sí kárí ọ̀wọ̀n ọ̀wọ̀n ọ̀wọ̀n òpin nígbà nísìnyí tàbí wọ́n ti ṣe ìsìnfáwò rẹ̀ ọjà wọn ìbàdàn bá pèjúwe ìbàdàn ti kú ní under liability ẹ̀ tó tà ó ti di ọrùn ẹ̀ tó rà kódà kó má gbé kó ní ṣọ́ọ̀bù ṣèǹtótà eh, tota. tí nǹkan tán ti lè tó ti lè ká ní ojú ẹ̀wọ̀n tó ní pé ó pé lóòótọ́ ìjọ parí. ìwé pé kò ní ìdí ìsèfà tí ò ní ìdí pé ẹ wá ká o ok ẹran eh, nǹkan báyìí kò ní ìdí ìsèfà ìyíhùn ní kùgbà tó bá ti sọ pé ní ẹ wá gbé tó ní pé tàbí ti gbọ́ mo ti gbẹ pàtó fún lágbájá pé wá gbàgbé ẹ táwọn ẹ̀gbọ́n sọ́dọ̀ yín ń bọ̀ wá gbé lọ́la ti gbà nù. máa ń máa ah. torí sọ́dọ̀ ni pé ní ẹ bá ń gbé ọ̀hún ti gbọ́ ẹ bá ń gbé sọ́dọ̀ nígbà àgbélé ọ̀fẹ́ ni pé ó ti sẹ́ńtọ̀ ọ̀dì wákìlì ló ti kó láti parí bísíǹnẹ̀sì ọjà. àbálẹ̀ ni pé èyí tí ò ní di wímọ̀ tó sọ pé ẹ bá ń gbé sọ́dọ̀ títí dọ̀ láwọn ah, tí ó bá padà sọnù àbí tí kankan bá ṣe so ẹni tó ní ọjà ń. Hmm. Hmm. ẹni tó ra ọjà torí pé ní ìntakọ̀lẹ̀ ìlàgọ̀mánì yìí. Hmm o ti dàkálà tó ń la ability rẹ̀ báyọ̀ pé ní ọkẹ́ ẹ̀ ló sàlámà ẹ̀ ya kíláàdì ń pè ó ní pé òun ti gbé dé o eh, pẹ́rẹ́gì mélòó ni pẹ́rẹ́gì báyìí ni dá o ti wà ńlẹ̀ ìtúnadí kòkè à ń padà bọ̀ wá káwá wọ̀n ọ̀dà àmà retí yín now wọ́n ti parí kọ́ńtrákì eh, ìparí kọ́ńtrákì ni pé ní wọn ò lé ẹnìkan kan náà méjèèjì ò lè sọ pé ní ìṣe mọ́ but nísìnyí kò tí ì kílẹ̀fẹ́ pé kò tí ì di biden pé liability rẹ̀ ò tí ì kú pátápátá lọ́ndà ẹ̀rẹ̀ dín tà torí pé you start to feel ìsìfà ó ní di measurement ó ní di àwọn wò measurement ìbàjẹ́ tó wá sínú ìbájú ní ti àgbèsórí òṣùwọ̀n ìbàjẹ́ tó kéèlù kéèlù ni pé ike mélòó ló wà ń bẹ ike ọ̀dà mélòó fẹ́rẹ́gì mélòó eh, ike mílíkì mélòó ló wà ń bẹ àbí ẹ̀ka one two three four five ó pé lóòótọ́ adéjú tẹ púlù sí how many years ni ìyè báyìí years ni ó pé lóòótọ́ gbogbo ohun tó bá nìjẹ́ ń pè ní ìsèfáwò ohun tó bá ti wá nídìí báwọn ni pé ni wàmá ní pété àpò àmọ́ fàlàyà jùzù bẹ́ẹ̀ wò ó ẹni tó bá rà ní sígbà tá ara ẹ̀ wá àpò mẹ́wàá lọ́dọ̀ ẹ̀fẹ́ ń tàpọ̀ àti ìsọfẹ́rẹ́ kìkì táwọn ìdàgbàsókè rà kẹni tí ó wá ráhùn nísìnyí kó ráhùn kó wá ní pé hello salamu alaikum ọ̀dà fẹ́ sọ fẹ́ fẹ́ ra ìgbàdo bẹ́ẹ̀ ni mo fẹ́ ra ìgbàdo ọ̀dà bẹ́ẹ̀ lẹ fẹ́ rà á ah, mo fẹ́ ra yóò mọ̀ tó àpò márùn-ún ọ̀dà ẹ transfer owó sí mi. so òun ni mùsẹ́rì ẹ̀ńdà mr a kẹ̀hóhùwà báyìí wò ni mr c. sọ̀rọ̀ bẹ́ẹ̀ wò ní sinmi sẹ̀ríà kò tọ́ torí pé tọ́hámù onídìí kó ju pẹ́rẹ́gì sí i kí kí wọ́n wà wò ẹ pé ní wàmán iftara ta'aman fala yajuzu bai'uhu qabla an yastanfiyahu idha kana shira'uhu ni pé pápẹ́ ní tó fìrà ni wípé ní ẹ bá mi ta ike ọ̀dà mẹ́wàá ẹ bá mi ta ike ọ̀dà ogún pápẹ́ ní nù so kò gbọ́dọ̀ taarọ̀ ọjà bẹ́ẹ̀ títí tó náà fi lè sọ ike sí tí èèwọ̀n pátá sọ kẹsẹ̀ tó wọn ẹ̀ ẹ̀ wọ́n lè wá sàǹgbà náà ọ̀ tí ò sì sọ kẹsẹ̀ wọn ṣẹlẹ̀ ni kò gbọdọ̀ ta. àti àpò náà mẹ́wàá. náà ní ta eh, ní já ráìsì no náà tó wá àpò ni àpò yóò ka àpò náà àpò mélòó ni adadu ni ìmọ̀ bìkìlò bìkẹ́lì biwazin biladad. ìyàpò mélòó ni bàtà ráìsì ń jò ní bàtà lọ sí ọjà tuntun táwọn kó ráìsì síta àríkà ti já kalẹ̀ àtúntò lọ káàkiri káàkiri káàkiri bàtà wá dé àtẹ̀wá kà èmi èjì ẹ̀ta amáàkì ẹ̀ tó wọ́n ti dùn àìlà abẹ́lẹ̀ tiwa nísìnyí bìfọ́ ọ̀ka tó dé ní tí nǹkan kan bá ṣe tí wọ́n bá wá ráìsì wa wọ́n mọ̀ sóòlù bá àti wọn àti ṣe ìfàwù rẹ̀ tó èyí ni nítí sẹ́dá fẹ́ try àti prevent ni pé sẹ́dá fẹ́ try àti prevent kanáà pé ní derivative market derivative market ni pé sẹ̀ríà ò sẹ̀ríà ò faramọ́ ká máa ta òfurufú gbígbà tó yẹn ńlá là. ó ń ṣọ́nà sọ̀lọ́ ọ̀ràn sọ́làm náà àǹbẹ̀rẹ̀ máa làm tagman nǹkan tí yóò bá tí yóò bá tí bọ̀ mí náà yìí ni pé tí yóò bá tí wọnú liability èèyàn gbọ́dọ̀ ta. nísìnyí tó ta ọjà wọn eh, lẹ́sìn máa lọ sí eh, báyìí tó wà láàrin b tóun ni mùsẹ́rì ni lọ́dọ̀ a ó sì jẹ́ báyò fún sí tó bá padà dọ́dọ̀ a tí ò bá rí àpò kíní ń mọ́ kíní ìwé fún sí so then yóò tó wá nínú ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀dìrọ́bì ha máa lam yagman ntí ò tí ì bọ̀ mí náà because ní ìsìn fífi ìsìn láìsìn òsì tí ó láti bá ṣòfò nísìn kò sí nǹkan tó kàn so ó ti wá rọ̀ bí ha ó ti ó ti made the benefit ó ti made the profit nínú nǹkan tí ò tí ì wọ liability rẹ̀ so yóò dà gẹ́gẹ́ bí rìbá náà nù kí ni wọ́n bí rìbá báyà ni kéèyàn kẹ́nìkan ó jòkó iṣẹ́ iṣẹ́ ń bẹ lórí elórùn àti níkan ń bẹ níbòjì kí ni wọ́n bí rìbá náà nù nígbà tí lábáyá ti òun ti lówó ẹnìgbẹ́tọ̀ ìdánwò tí òun yìí ní ìsìnkú àtọ́lá ti ní kóun lówó ní ìsìnkú òun nídìí kó máa lè ṣe wàhálà mọ́ káwọn kan máa lè ṣe wàhálà àwọn tá ń ṣe wàhálà àwọn àwọn ni ó bear both the loss and the profit kẹ́ni pé ẹ wá gba fifty thousand naira láàárọ̀ ẹ̀fọn àti àti bẹ́ẹ̀ ní lọ́jà ẹ pé ókè o wọn ó lọ bá ẹni tó lówó ẹ fún wa ní fifty thousand naira fifty thousand naira kọ́ ọ bọ̀wé tó bá di lálẹ́ yóò mú fifty five thousand naira wá so eléyìí lórí fifty thousand naira ó ti jèrè five thousand naira láì gbé láì sọ so kò sí tó kàn ẹni tó bá gba fifty thousand naira lọ́wọ́ rẹ̀ kì bá àwa dọ́jà kó rọ́jà rà kó rí ta àbí kò rí ta bí wọn kàn but five thousand naira tiẹ̀ ló pè so ìrìbánu rìbìsẹ́ǹtì náà ni ẹni tó ti ra sáré jèrè pápápá tí ó sì sí nǹkan kan because kò ó ta nǹkan tí ò ní ti ẹ̀yìn tó ṣe ayé afọ àrídà ni so wọ́n ní pé ní wàmán ìpìtà àtọ̀ àmán fàlàyé jùzù bẹ́ẹ̀ òhó kọ́bùlà àyè tàwọ́fíyàwó kò lè ta títí tí ó fi wọ́n á tí ó fi kà á pópá àbí òfin mátà nígbà wo ìdákẹ́ àná ṣọ́ra òhó dálíkà àláwází nígbà pé ní wázìn ló fi yàn wá mo fẹ́ afẹ́ra kílò ráìsì ọgọ́rùn-ún kílò kì í ṣe àpò nísìn ó ní ọgọ́rùn-ún kílò ó gbọ́dọ̀ lè yíwọ̀n pé ǹjọ́ pọ́gọ́rùn-ún kílò àbí kò pé ọgọ́rùn-ún kílò àwọn kéílín pẹrẹgì kéílín pẹrẹgì kìnìún máa ń máa dàrú máa lójú ẹ pé ní kílò ni ẹwà ẹkẹ no káìlò ni pẹrẹgì ìkìyàl wáyé lónìí mùtọ́fẹ́fẹ́ ní àlẹ́sìn ìdàkálù àlẹ́sìn ìdàkálù àlẹ́sìn ìdàkálù àlẹ́sìn ìdàkálù àlẹ́sìn ìdàkálù wa idha kaluhum aw wazanuhum yukhsirun idha kaluhum àwọn apárẹ́gì ni àbí wazanuhum àbá ń sọ so scale wazinu ni scale kẹ́lù ni pẹ́rẹ́gì ẹ̀kí eh, ọ̀dà mọ́dù tòtá pé ní tó fi ta ni wazinu àbí kẹ́lù àbí adad pé òǹkà how many how many eh, feet ni how many yard ni how many kìnnìkan ni how many chances eh, ni yam fàdà dìbò so ìwọ̀n eléyìí kò lè tí ìta títí tí ó fi kọ̀nfàmù wípé ǹjẹ́ ní tí mo request fún ó pé àbí kò pé torí tí ò bá ti ṣe yíhun bọ́jà ń bá rí bákan bákan lọ́dẹ̀ tó ní òun wàhálà ti fi ẹ̀nà kò ká so nígbà tí ò ti wá káwọn kò yẹ kóun náà lè jèrè nínú nǹkan tí ò tí ò bí àlọ́ọ̀sì rẹ̀ and that only difference wà láàrin sẹ̀ríà so tí sẹ̀ríà fẹ́ ni wípé ní pàṣẹ méjèèjì kó má sábòsí láàrin ara wọn wọn ò jọ share both profit and loss ni àwọn kẹ́ni kan wá jòkó pé ní loss ò kàn mí ò èrè ni wọ́n sábà jẹ all the time tó níbi tí rìbá ìlú yẹn ń mọ eléyìí kò tọ́ but kọ́lá bí kìláàfì jùzáfà nígbà gbogbo ó sọ wípé ní wàláyà jùzù bẹ́ẹ̀rù wàláyà jùzù bẹ́ẹ̀rù ṣàlà ok wàmánìbítà àtọ̀ àmàn ẹnikẹ́ni tó bá ra oúnjẹ fàlàyà jùzù bẹ́ẹ̀ wò ọ̀bùlà ìdákànnà ṣẹ̀ráwò kàdákàdá àbí khilafi jùzàb tọ́tà pé ní ó rà kì í ṣe pé kì í ṣe pé ó ra ìwájú nìkan afẹ́ra ráìsì eléèlò ráìsì oní ẹ bá ra ráìsì ten thousand ten thousand bẹ́ẹ̀ ni ok so wọ́n ti tàn àpé kò wọ́n àtàtì ẹ̀ mọ́ ẹ̀ẹ́dá kìí ló ọ̀nà wájúnú nọ́rọ́ adad so tó bá tà bá nísìn ẹ̀pẹ́ ìdìbò mẹ́ta bá ti sọ pé lóòótọ́ a ti di nbẹnu àpò tó bá ti dé so o ti o ti wà nù liability ẹ̀ ń tó ra òun ibo tí òun bá padà rí mọ́ ẹ̀ ń báyìí òun yóò gbowó rẹ̀ so now even láì tí ìdánwò mi èmi náà lè tà fún third party torí pé liability ẹ̀ ti wà ní ọrùn mi o. قال بكناني وكذلك كل طعام أو إدام أو شراب إلا الماء وحده وباليون èèyàn ò lè tà wọ́n títí tẹ́yìn ò fi wọ̀n wọ́n wà má yẹ kúnú minal adìwíyàtì wà zarọ́ẹ̀ aláti láyọ̀ zarọ́rẹ̀ aláti láyọ̀ tasọ̀rọ̀ mí ni àzẹ́tún fàlà yẹ́dẹ́kọ́ló zàlìkà. àmọ́ gbogbo àwọn òun ní ogun ní. Eh, omi mhm, omi kò kò dàkálà sínú rẹ̀ kò sí bóyá ìṣẹ̀lẹ̀ ta omi wọ́n ti bákan náà ní gbogbo àwọn oríṣiríṣi oògùn oògùn pé eh, àwọn pharmacist muhammadu nisin wọ́n á wádà fún oògùn one million real tí wọ́n ti pè é ní pé wọ́n pè é ní pé ní pọ́ọ̀tù wípé oògùn tẹ ó ti dé o àwọn ti dé bẹ́ẹ̀ ni ọ̀yá eh, motorola motorola kí wọ́n ti ń pe àwọn àwọn tọ́wà ní ọjà tuntun ọjà tuntun samadiya shifa ọjà ti dé o sẹ́ndì owó pápá kálukú sẹ́ndì èyí tí wọ́n dà fún five million èyí tí wọ́n dà fún kínní so pé ọ̀gbọ́n ti bẹ́ẹ̀ síbẹ̀ lẹ́kọ̀ọ́ àpẹẹlẹ yìí nìsín ẹ ẹ pé ní wàmáyẹ̀kúnú mílíọ̀nù àdìbíyàtì wàzàrọ̀rẹ́ẹ̀ aláti láyọ̀ ọ̀tàtọ̀ tí ò ní di further processing ma kẹ́kẹ́ máa ta ni tí ò ní di ká tó mú nǹkan bẹ̀ ma pé kò sí fàlàyàdókòlò bá àyíká yìí ni pé ni yóò tẹ bá ti rà rírà wọn ó ti parí kọ́ńtàkì tó wọn lè máa tà láì tí ì dé ọ̀wọ́ ẹyùwà hàn mísèlú ẹyùwà pé ọjà ti dé nísìnyí ó ti dé kókè o ọya wọn ti sanwó kó dé ìyóhùn santi sòwò eléyìí òun kò sí láì fi torí pé bó ṣe bẹ́ẹ̀ ṣe ra òun bá a ti gbà ti rà á ní kọ́májì kọ́májì àti ìdíje kò ibi tí ń bọ̀ láti lè sanwó láti lè gbé okó ń bẹ̀ òun ó ti parí tó wọ́n ti lè máa ta nígbà tó bá dé máa lè kó fún àwọn tí tí wọ́n ní wọ́n. fàlàyé dẹ́kọ̀lù fi fàlàyé dẹ́kọ̀lù dálíkà fi máa yáhùrù mu yìí pé kò sí fi máa yáhùrù mu eh, min bẹ́ẹ̀ pààmì kọ́bùlà kọ́bùdù yìí fèyí òun ìdá kọ́bùdù rẹ̀ àbí kẹ̀kẹ́ kọ́bùdù rẹ̀ àti àti lè máa ẹ̀yà àti lè máa tà so tó túmọ̀ sí pé ní kọ́bọ́dọ̀ mílẹ̀ àkàmìlẹ̀ kọ́bọ́dọ̀ ni pé kéèyàn delivery so ó ní importance púpọ̀ nínú bẹ́ẹ̀ because before delivery liability ọjà ń bẹ lọ́rùn tí ń tà after delivery ó ti ó move sí ọ̀dọ̀ tó rà àwọn afárá pé ní delivery rẹ̀ kò ní the further process ìbílẹ̀ tí wọ́n bá tẹ̀lé tí ṣe pé okay ọjà yìí o táwọn àti sọ fẹ́ ẹni tó ra yìí pé ní ẹ ti fún ìwà ẹ̀rọ agbọ́jà yìí o tí òun ò lè gbé ná èyí tó kan báyìí wọ̀ mọ́ òun ò jẹ gbèsè so amẹ́rẹ́ pé no yóò ní ìdí kí wọ́n kọ́kọ́ lè kà tí ó bá ṣe yí pé nígbà tí wọ́n rà wọ́n fi òṣùwọ̀n rà àbí pẹ́rẹ́gì rà àbí òǹkà rà àtàkìlù ọtọ́bàrún sọ̀kọ́lá fàlàyédékọ́lù ذلك فيما يحرم فيه من بيع الطعام قبل قبضه كذلك التفاضل في الجنس alwahid minhu bákan náà ni kò sí tafadulu nínú júùsì kan náà ìní pé ẹ lè fi oògùn oògùn oògùn kíni kíni kan jẹnsoni àti kíni kan kíni kan so fentohin ẹ lè fi wọn lè jura wọn lọ because wọn yìí ṣe wọn yìí ṣe wọn yìí ṣe ìran kan náà o. आ, मुझे को اوكي آه، اذا آه، في الجنس واحد قال ولا بأس ببيع الطعام القرض قبل أن يستوفيه ولا بأس بالشركة والتولية والإقالة في الطعام المكين أبويا قدروني نبي إن شاء الله wí ni a ti bẹ̀rẹ̀ ní ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run ọba kọ́lọ́run kò ṣe ní ìrọ̀rùn fún wa so ìdá kwẹ́sàn bí tó bá wà inṣàlá salamu alaykum wa rahmatulahi wa barakatu. ورحمة الله وبركاته.